إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد دوقف الله سبحانه وتعالى أدر الصلاة سبحانه محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمع تسؤال لذي إذا لقوا لكم القرآن الكريم لكن بعد العنكبوت آية 32 أعوذ بالله من الشيطان الرجيم قال إن في آل وطن قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الظالمين الله سبحانه وتعالى قد الولي لولي إبراهيم عليه الصلاة والسلام

wọ́n ní àwọn tí wọ́n ń bẹ nínú ìlú yìí dàbí ìlú tí ànábì Lut alayhi salatu wassalam tó ti jẹ́ ànábì tí ọlọ́wọ́ bá tó ti gbé ìdíje gẹ́gẹ́ bí òjíṣẹ́ الله سبحانه وتعالى نتيا وملائكة وفو أنام إبراهيم عليه الصلاة والسلام ní information wípé òun ọlọ́wọ́n bá òun ó pa àwọn ìjọ pẹ̀lú òun ó pa wọn inna ahlaha kánú lọ ìwé torí pé àwọn tí wọ́n bẹ nínú ìwé wọ́n jẹ́ alábòsí èèyàn gẹ́gẹ́ bí nǹkan tí aṣọ́dálà yìí fún wa wá apáàpọ̀ tí wọ́n jẹ́ kékeré sí ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní àwọn ìwà burúkú tí wọ́n ń wù lára rẹ̀ òun ni tí wọ́n ń pè ní sodomi kí a mọ̀ sí homosexuality ní òní òun ni kí ọkùnrin àtọkùnrin kan máa bára wọn láṣepọ̀ eléyìí ó jẹ́ ìwà burúkú tí àwọn èèyàn anábì lóòt àrùbí sọ́látọ̀ sọ́lám tí wọ́n máa ṣe bákanáà wọ́n máa dáná wọ́n máa dáná lẹ́ni tí ó máa wílé àwọn tí wọ́n bá lọ láti gba àwọn dúkìá wọn àwọn ìwà àbàjẹ́ lóníranran ọmọ ń ṣe níbi àwọn clubs wọn sọ́lọ́mọba subhanahu wa ta'ala ó fẹ́ pa wọ́n rún torí eléyìí òun náà ni ìwà kí ọkùnrin àtọkùnrin kó máa bára wọn láṣepọ̀ Ànábì Lut alayhi salatu wassalam ó ṣe wá sí fún wa ṣùgbọ́n wọn kọ tí kún sí wá sí rẹ̀ sọ̀n tó kù ní pé kí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó pa wọn pẹ̀lú àwọn àwà ìburúkú yìí gẹ́gẹ́ bí ti a sọ fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá ìṣe kejìrí pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọlọ́mọba lè dìde ìfìyàjẹni tó ṣe kejìrí pẹ̀lú ẹ̀ títí jọ gbẹ̀ngẹ̀ àti àná ṣùgbọ́n àwọn ìwà pálapàla ní bí ìmọ̀ ṣe àbòsí ìmọ̀ gbadúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó bá jẹ́ nǹkan tí ó wà common place ní àwùjọ eléyìí á jẹ́ nǹkan tí àwọn èèyàn tètè máa rí negative effect rẹ̀ ní àwùjọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́ bá tètè máa fi ìyá rẹ̀ jẹ́ àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n máa rí láàrin ara wọn. wọ́n máa gbẹ̀yìn ara wọn wọ́n máa fìyà jẹra wọn látara rẹ̀ sọlọ́wọ́ bá wa ta'ala ìgbà tí àwọn èèyàn anábì Lut alayhi salatu wa salam tí wọ́n jáwọ́ níbi bá ara wọn láṣepọ̀ ìyẹn àwọn ọkùnrin ń bọ́ ọkùnrin láṣepọ̀ àwọn obìnrin àwọn ọba wọn participate ń bẹ́ẹ̀ èyí tí wọ́n ń pè ní lesbianism kóbìnrin àtòbìnrin máa bá wọn láṣepọ̀ eléyìí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin wọn ni wọ́n ń bára wọn láṣepọ̀ ó lè ti wá di nǹkan tó ṣe pé kò ń ṣe pé èèyàn kan èèyàn méjì mẹ́ta mẹ́rin ló ń ṣe ní àwùjọ yẹn ó ti di ìwà tó gbalẹ̀ kan tó ṣe pé kò fẹ́ sẹ́ni tí ò máa bá wọn ṣerú ẹ̀ nínú àwọn ọkùnrin ni àyàfi anabi lutu alayhi salatu wa salam àti àwọn ará ilé rẹ̀ àti anabi lutu alayhi salatu wa salam àti àwọn ará ilé rẹ̀ sọgọrọ àwọn èèyàn tó ń bẹ láwùjọ yẹn ni wọ́n jẹ́ homosexual tó lẹ́yìn wáàsí tó gùn tí ànábì Lut alayhi salatu wa salam ti kó ṣe fún wa táwọn èèyàn rẹ̀ ṣorí funfun tí wọ́n jáwọ́ bí àwọn ìwà pálapàla yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní kí àwọn màláíkà tí wọ́n lọ pa wọn rú ṣùgbọ́n àwọn màláíkà yìí kọ́kọ́ dé ọ̀dọ̀ ànábì Ibrahim alayhi salatu wa salam láti fóun ní àwọn ìró dùnú kan nípa bíbímọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọlẹ́yìn ẹ̀nà wa sọ fún wípé à ń lọ sí ìlú kejì tí lóòtù tó ti jẹ́ ànábì ọlọ́wọ́n ọba láti lọ pa ìlú ẹrun torí pé àwọn aráàlú rẹ wọn jẹ alábòsí àwọn ìwọ pálapàla okùn ọwọ́ wa qala inna fiha Lutan anabi ibrahim alayhi salatu wa salam wọn bí ti padà fún àwọn màláìka wọ̀nyí ipe dájúdájú lóòtù ó ń bẹ nínú ẹ qalu nahnu alamu liman fiha. àwọn màláíkà yẹn ní àwọn alánímọ̀ jù ju ìwọ lọ nípa àwọn tí wọ́n bẹ níbẹ̀ lánàá jí ẹnáwó wà áhàlẹ́wò ilẹ̀ àmúra àtẹ̀wò lóòtù tó jẹ́ nílé tó jẹ́ ànábì ọlọ́wọ́n bá tó jẹ́ ní títí wá tó ń bẹ nínú ẹ̀ àti àwọn ẹbí rẹ̀ tá a fẹ́ pa àwọn èèyàn rẹ̀ yìí mú kò ní dọ́dọ̀ wọn. àápò wọn àti àwọn ẹbí rẹ̀ àápò wọn yọ àálà wọn illa murata àyàfi ìyàwó rẹ̀ ká nẹ́tìnẹ́lì ràbìrì yóò máa bẹ nú àwọn tí ó parun òun máa bẹ nú àwọn tó tí ó parun lára àwọn alábòsí náà wà wọ́n níyàwó anábì lùd alayhi salatu wassalam ó jẹ́ ní pé ṣe wípé ó máa ń lẹ́jọ́ àpòpọ̀ mọ́ àwọn kékeré àwọn tí wọ́n wù àbàjẹ́ yóò máa fún wọn ní information nípa anabi lut alayhi salatu wa salam sọ̀rọ̀ ló fi jẹ́ wípé ọlọ́wọ́n bá kí ó ṣàánú wa kíyàn jẹ́ ni tó ṣe wípé ó dúró déédé ṣùgbọ́n kíyàwó rẹ̀ má dúró déédé aburú ńlá òun lè lè àdánwò ńlá nìyí lọ́lọ́wọ́ bá fi sọ́npa anábì lut alayhi salatu wassalam àti anábì nuh alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط ọlọ́run ní àpèjúwe fáwọn tán ya kékeré sí ọlọ́run ọba òun ìyàwó lóòtù àti ìyàwó ànábì níwọ̀n عليهما الصلاة والسلام كانتا تحت عبدين من عبادنا الصالحين يوم جيجي ẹni tó jọ́pọ̀ fún wa àwọn náà ni ẹrú wa dáadáa bí fàkà mẹ́ta wùmá ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n wọ́n jàǹbá àwọn ọkọ wọn kò ń ṣe pé wọ́n ń ṣe zìnà ní jàǹbá tọ́lọ́wọ́ bá gbà lérò yìí ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí àwọn ọkọ wọn ń pèpè sí ọ̀tọ̀ ni tí àwọn ń pèpè sí. fọ̀kọ́ àmẹ́ta àhúmá wọ́n jàǹbá àwọn ọkọ wọn nípasẹ̀ wípé ìṣe ọkọ ń pèpè sí ó yàtọ̀ sí táwọn ti lè rí sọ̀rọ̀ jẹ́ pé aburú ńláńlá òun ni kárí ọkọ tó dúró déédéé ṣùgbọ́n ìyàwó rẹ̀ ó jẹ́yàn téèyàn ọkọ dúró déédéé ó fẹ́ ṣe súnà ìtànàbí sọlá fẹ́ pèpè sí ọkọ fẹ́ ṣe ṣùgbọ́n ìyàwó yóò mọ̀ wò pé èrò orí búwo òun lọ́kọ mi ń bẹ́nu ẹ̀ yìí irú oṣù wo lọ́kọ mi ń ṣe yìí òun ni ó mọ̀ jẹ́ni tí ó mọ̀ ṣe ìtapàtàkù fún ọkọ rẹ̀ lẹ́yìn débi pé yóò máa kó ìkókò sí àwọn ọmọ lọ́kàn nípa pé rẹ́dẹ̀rẹ́dẹ́ tí bàbá ń ṣe yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àpèjúwe báyìí ó pọ̀ láwùjọ káàkiri káàkiri ó ṣe ṣe kó ṣe pé ọkọ náà ò ní àgbọ́yé nípa ẹ̀sìn Islam tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba yóò wá fi ṣùkú ń gẹ́ yóò jẹ́ni tó ní àgbọ́yé nípa ẹ̀sìn yóò wá fẹ́ dúró déédéé ìdúró déédéé yìí yóò wá jẹ́ nǹkan tí ó máa bí ìyàwó nú tí ìyàwó máa wò pé rán dandan ọlọ́kọ mi ṣe yìí anabi nu àti anabi lu alayhi salatu wa salam ọlọ́wọ́n bá ṣe wọ́n ní ànábi ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ ó ní bí àwọn àtàwọn ìyàwó wọn ṣe wà kó tó di pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gbé wọn dìde gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ṣùgbọ́n ìyàwó méjèèjì ní wọn gbàǹtí ọkọ wọn dúró lé lórí wọ́n jẹ́ ní tó ṣe pé ó ń lẹ̀ máa àwọn kékeré tí àwọn ànábì wọ̀nyí tí wọ́n ń ṣe wá àtúntún sọlọ́wọ́n bá tó fáná wọ́n ta aláwọ̀ ní ضرب الله مثلا للذين كفروا رأس نوح ọlọ́run bá وامرأة لوط أتيوان بلوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما عمل يجي يوم وجد فاول ودادا بك شما وجد طعاما فخانتاهما لم يغنيا عنهما من الله شيئا فقيل ادخل النار مع الداخلين ṣùgbọ́n tó ní wọ́n jẹ́yàwó fún àwọn ẹrù wa méjì nàìjẹ́rù dáadáa kò túmọ̀ sí pé kábẹ́ọ̀mù àlùjẹ́nà látara rẹ̀ ìgbà tó ti jàǹbá àwọn ẹrù wa méjèèjì yìí ó ti di pé àwọn méjèèjì ọmọ anẹ́ni wó jẹ so ló jẹ pé mo jẹ́yàwó ẹni rẹ̀ kò sọ mí di ẹni rẹ̀ mo jẹ́yàwó ẹni rẹ̀. kó sómi dọ́wọ́ àlùjẹ́nà sọ̀rọ̀ jẹ́ pé eléyìí níta gbọ́dọ̀ gbọ́ yé mi bẹ́ẹ̀ ni mo jẹ́ ọmọ ẹni ilé kó sómi di ọmọ àlùjẹ́nà ìyẹn gbọ́dọ̀ jẹ́ ni tí ó dúró déédéé fún rẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àtùmọ̀sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn ẹbí rẹ̀ ìpè ya Fatima ìrẹ̀ Fatima ẹ̀ ìmánìí. dúró déédéé kó máa sin lọ́wọ́ ṣe ń tọ́lọ́wọ́ bá ní oṣù jìnnà sí ń tó tóyún jìnnà sí fẹ́yìn ìlà ogun àǹtí min Allah ìṣe azọ́fà kìyàmá ní ilé rẹ̀ lọ́rọ̀ níbi ọlọ́wọ́ bá tó bá ti gbọ́n gbèsè kìyàmá ìfàkó ọjọ́ máa ní kò túmọ̀ sí ń pé òdi ọba àjẹ́nà wọ́n gẹ́gẹ́ fún ẹ onídìí láti ṣiṣẹ́ àpèjúwe òun ni ọba ànábì lóru àlẹ́yìn sọlá àti ọ̀sọ̀lá tá a ti sọ fún wa ìtọ́nú àwọn ọmọ rẹ̀ tó yáyà kúyà tó ṣe wípé ó lẹ́pọ̀ máwọn kékeré tí ó gbọ́wọ́ àti bàbá rẹ̀ ọlọ́wọ́ bá pàánù pẹ̀lú àwọn tó pàánù. so ànábì lóru àlẹ́yìn sọlá àti ọ̀sọ̀lá ṣẹlẹ̀ tó nílé yìí anábì lúùd àlẹ́bíṣẹ́lá ọ̀sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ sóun náà lélẹ́ ọlọ́run ọba ó ní kíyàwó rẹ̀ kó máa bẹnú àwọn tí wọ́n parun torí wípé oníjàmbá ni kò dúró di ìpèpè ọkọ rẹ̀ ní ọkọ rẹ̀ ń pèpè sí ó ń takò nǹkan yẹn ní wọ́n jẹ́ ọ̀tọ̀ ọlọ́wọ́n bá láti máa bá wọn ṣe against him tí ọkọ rẹ̀ dúró lé lórí so ìgbà tí àwọn mọ̀láìkà wọ̀nyí sọ fún anábì Ibrahim alayhi salatu wassalam wípé tí anábì Ibrahim alayhi salatu wassalam tó fèsì fún wọn nígbà tí àwọn sọ fún wípé àwọn fẹ́ lọ pa àwọn aráàlú yẹn àwọn fẹ́ lọ pa wọn wọ́n ní iná fi ha lóòpọ̀ òun sọ pé kí ni ànábì lóòtù ń bẹ́ńbẹ́ kọ́ọ̀lá iná fi ha lóòpọ̀ ó ní ànábì lóòtù ń bẹ́ńbẹ́ kọ́ọ̀lù náà àlàmù bìí fi ha wọ́n ní àwa mímọ̀ jù ẹ lọ nípa àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lànàjíyànnáwó wà áhàláwó ìlàmùràntáwó àwọ̀ òkú yọ àbálà anábìnú aláìsọ́látọ̀ sàlámù wà áhàlá àti àwọn ẹbí rẹ̀ ìlà mọ́ráta àfihàwó rẹ̀ nìkan kánà mìíràn rọ́bìnrin yóò máa bẹnu àwọn ẹni parun yóò máa bẹ nínú àwọn tí ó parun torí pé alábòsí ولما أن جاءت رسلنا لوطا في أبيهم ọlọ́wọ́ bá nígbà tí àwọn òṣìṣẹ́ wa àwọn màláíkà tí wọ́n bí ọ̀dọ̀ ànábì lóòjù sí àbílẹ̀ wọ́dọ̀ ọ̀kọ̀bí dára ọlọ́wọ́ ní ìdààmú bá wọn òfó sọ̀kalẹ̀ lé wọn lórí wọ́dọ̀ ọ̀kọ̀bí dára wọ́n jẹ́ ní tó ṣe pé nǹkan ó nira mọ́ ìnira mú wọn وقالوا لا تخاف أو ملائكة إيوان صفون أنبي لوط عليه الصلاة والسلام إذ لا تخاف ما بر ولا تحزن ما بر إنا منجوك وأهلك أقوي níbi نبي tó fẹ́ ṣẹlẹ̀ sí àwọn èèyàn rẹ̀ àpò ẹyọ níbi ìparun وأهلك يوني كنكو أتي أمو يهوك أتي أمو مغرب أقول إلا مرأتك أبي يهوك كان كانت من الضابط يوم في من وامه الطعام إنا منزلون على أهل آب القرية رجزة من السماء وأنا أطلق لك في lórí àwọn tí wọ́n bẹ nínú ìlú yìí òwúzà mi nàìjíríà ìyà láti sánà ìmọ̀kánu ẹ̀sùnkó látara ìwà òkè tí wọ́n wù látara ìwà òkè tí wọ́n wù ولقد تركنا منها آية بينة لقوم يعقلون ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní àfihàn síbẹ̀ láàyà àmì ìkọ́mí àkíyàn kọ́ àwọn tó bá tó nílò àká yìí ìparun padà dé bá àwọn èèyàn náà lóòjì ọlọ́wọ́n bá pa wá wọn ó destroy wọn àti ìyàwó rẹ̀ òun náà parun wọn pẹ̀lú wọn torí pé in ń bẹ lára wọn òun náà ló ń bẹ lára títí ẹ níbàjẹ́ ó ń sọpọ́ọ̀tì wọn yàtọ̀ sí wípé òun lè bàbá wọn ṣe ìṣekúṣe tó ń ṣe nípa wípé wọ́n ń practice homosexuality torí pé ọkùnrin ara wọn náà bára wọn ṣe nǹkan yìí obìnrin nu òun ò bá wọn ṣe ṣùgbọ́n kò rí nǹkan tó burú bí tán ṣe ẹlòmí òwò àbàjẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ ṣùgbọ́n ó ń sọ̀pọ́ọ̀tì àwọn oníbàjẹ́ ó ń sọ̀pọ́ọ̀tì wọn ó ń kó wọn lọ́wọ́ torí náà òun náà ń wó kàkún ara wọn rẹ̀ ẹni tó ràn bàjẹ́ lọ́wọ́ yóò máa bẹ lára àwọn oníbàjẹ́ náà ni ní tí wọ́n kà kún náà nìyẹn tó ní pé kí ni fún fún wọn kọ̀kọ́ tì ló jẹ́ pé ní ẹ̀ka bá sọ pé èmi ò sí mú sí ṣùgbọ́n ó rọtí fún àwọn tí wọ́n mú sí ìdájọ́ ẹni tó mú sí ni ó máa bẹ fóun náà ìdájọ́ ẹni tó mú sí òun yóò mọ̀ fẹ́ fóun náà torí pé ó ń ràn wọ́n lọ́wọ́ lẹ́sìn pé ká jìnnà sí gbogbo àwọn ìwà àbàjẹ́ kódà kó ṣe tó ní àwọn ọba wọn ṣe ká má jòkó tí ó ní bàjẹ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ nǹkan ayélujára ẹ̀ṣọ́ bá fọlọ́wọ́ bá kọ́ واليوم الآخر أتجوكا فلا يجب على مائدة يدار عليها الخمر كما تكتب في المسجد ألم مجمع ريم نوان هو كم بقى منتو ṣùgbọ́n ó jọ ìjòkó papọ̀ náà ni ẹni tó jọ dámọ̀ràn ṣùgbọ́n tó bá wájú díẹ̀ ẹ̀yìn rí àwọn tí ń bẹ́ tẹ́ bá wọ́n wájú tí ẹ̀ ẹ̀yìn rí bí wọ́n ti wájú kò bá wọn àwọn méjèèjì àti gbogbo wọn ìdájọ́ kan náà ni wọ́n fún wọn wọ́n ṣe wọ́n lẹ́gbàá papọ̀ ni ní àsìkò Umar bin Abdul àwọn kan mú títí àwọn ni kí wọ́n lọ kó wọn wá kán ṣe wọ́n lẹ́gbàá ọkùnrin kan bẹ́ẹ̀ tó ṣe pé òun sọ pé òun wo omi kúmọ̀rù ní orí rẹ̀ ní kí wọ́n ti bẹ̀rẹ̀ kí ló dé ẹni tó ní kọ́ lórí rẹ̀ yìí kó lọ́ọ́ sọ pé òun gbáwẹ̀ òun gbáwẹ̀ gan-an kò ṣe pé kò bá wọn mú nìkan ó tún gbá rẹ̀ ṣùgbọ́n torí pé ó jókòó pẹ̀lú wọn níbi tán ti ń mu jíìnì wọn nìkan bẹ̀rẹ̀ látòrí rẹ̀ sọ̀rọ̀ eléyìí náà ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn anábì lóòtù àlejò sọlá àtọ̀sọ̀lá òun ò bá wọn ṣe homosexuality torí kóbìnrin lòun ṣùgbọ́n kò rí nǹkan tó burú bí n tán ṣe ohun fún wọn ní sọ́pọ́tì lórí irú àwọn nǹkan ẹ̀ so ọlọ́mọ bá subhanahu wa ta'ala oníkùnmọ̀ ọ̀bẹ ní ọ̀rọ̀ tí wọ́n parun òun ni àyà tí a kà ike dọ́rọ̀bà Allahu mathalan lilladhina kafaru imra'ata Nuh ọlọ́mọ bá fi àpèjú kalẹ̀ fún àwọn tí wọ́n ṣe kìfìrí ìyàwó anábì Nuh wọ́n mọ́ra pẹ̀lú jù àti ìyàwó anábì Nuh káàkiri àkàkà àrùn lẹ́yìn ní ìbáàdì àsọ̀rọ̀ wọ́n bẹ ní abẹ́ ẹrù wa tí wọ́n jẹ́ ẹni ṣùgbọ́n bàbá ẹ̀ta òun náà wọ́n jàǹfà àwọn méjèèjì pẹ̀lú pé ọ̀tọ̀ ní dáwà sí àwọn ọkọ̀ wọn ṣe ọ̀tọ̀ níbi tí àwọn fi náà bì sí ọ̀tọ̀ ní dáwà sí àwọn ọkọ̀ wọn ṣe ọ̀tọ̀ ní ibi tí àwọn fi náà bì sí sọlọ́mọba subhanahu wa ta'ala ni wọlé tí ó kú ní àánú mọ̀mìnà lọ́fíṣẹ́ yá àwọn wọn wọn rọ̀ wọn lọ́rọ̀ níbi ìyọ ọlọ́mọba tọ́kì ilẹ̀kùnlẹ̀ náà máa dà fún ọdẹ sọ fún wa kò ṣe wípé ọsọ fún ọkú ká máa bẹ ká máa wọná lọ pẹ̀lú àwọn tí yóò wọná nínú Suratul Hijr ọlọ́mọba sọ nípa anabi Lut alayhi salatu wassalam ìpé àwọn èèyàn rẹ̀ bọ́lá wa subhanahu wa ta'ala bó ṣe pa ní àṣẹ tí wọ́n ṣe kúrò nínú ìlú tí wọ́n fi di ẹni tí wọ́n kó yọ níbi ìyá yẹn àwọn màláíkà dé anabi Hud alayhi salatu ó gbé lọ́wọ́ ẹgbẹ́ qala fama khatbukum ayyuhal mursalun لكن سوف نبير لو عن نبي إبراهيم عليه الصلاة والسلام نبي إبراهيم نبير لو فما ربكم أيها المرسل قالوا إنا أرسلنا إلى قوم مجرمين ولكن يجب فلوني أي أجشاء قالوا إنا أرسلنا إلى قوم مجرمين وني ورواتي أو يتوكل فجأة كيف nígbà alẹ́ lórí àfi lúùtù àti àwọn ènìyàn rẹ̀ àti ìfàwọn ẹbí rẹ̀ nígbà lámúná dúró ájùmáì àákòwò àákòwò yọ lápapọ̀ nígbà mọ́ra àtà àfihàwó ẹ̀yìn kan kọ̀gbọ́nà ìnáhà lẹ́mìnàlùbà bìbí kádàrá wà lórí rẹ̀ ní wípé yóò máa bẹ́nu àwọn ènìyàn pa ọlọ́ọ̀bá ní falamma jaa ádámù bíi mùrúsálù ìgbà tí àwọn òṣìṣẹ́ bí ọ̀dọ̀ anábì lóòtù àti àwọn ẹbí rẹ̀ qala innakum qawmun munkarun anábì lóòtù orí wọn orí wọn tó ṣe ń pe ìsìlámù eré àmọ́ yìí wọlé wá قالوا بل جئناك بما كانوا فيه wọ́n sọ fún wípé àti wá bẹ́ẹ̀ pẹ̀lú ìtẹ̀sẹ̀ǹsì lẹ́yìn pẹ̀ àti ìyẹn ọlọ́run ọba tó ti ń sọ fún wa kí àwọn èèyàn rẹ̀ tí wọ́n kọjú fún tí wọ́n gbọ́ wá tó kọjú fún wa ìyá tí wọ́n sọ pé kò mú wá ìyẹn náà là wa bá wọn wọ́n á tẹ̀yìn náà kàtó hàpì àti wá bẹ́ẹ̀ pẹ̀lú òdodo wọ́n ń lọ sọ̀rọ̀ olóògbé lájẹ́ tẹ́ ẹ̀ fàásìrì àhàlìkà ẹ̀kẹ́tù mìíràn lẹ́yìn tó bá ti di àtùkán lóòrù kó àwọn ẹbí rẹ kó wọn jáde nínú ìlú wọ́n tẹ́lẹ̀ àdùbá ara kù wọ́n máa tẹ̀lé ń tẹ́lẹ̀ ní وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين قال الله سبحانه وتعالى قل كتاب الطريق قل يا ويلي أعطوا نبا جوا بجواب قال إن هؤلاء غيري فلا تفضحون واتقوا الله ولا تفضحون bí àwọn èèyàn lúùtì bí wọ́n ṣe rí àwọn state lọ́dọ̀ rẹ̀ sáré pé àwọn eléyìí ọkùnrin ni wọ́n wọ́n tún wá láti fẹ́ wá àràfì àwọn ọ̀jẹ̀ pé kán tún bá wọn láṣepọ̀ bí àwọn ọkùnrin ẹgbẹ́ wọn ṣe lúùtì wọn kán máa bá wọn láṣepọ̀. anábì lúùtì wọn sọ fún wọn pé ẹ àwọn alámúná àkà ànílà álámi wọ́n yìí bá ti sọ fẹ́ gbogbo máa gbàlejò wọn tó bá ti gbàlejò ọkùnrin bá ti máa ṣe yìí àti sílé ikú ẹgbẹ́lẹ̀ kọ́ọ̀lá àwùdá ní ìbàdà ìkótó fáìlì ó ní tẹ̀ bá fẹ́ ṣe báwa èèyàn láṣepọ̀ ní ìyí tán jẹ́ obìnrin ẹ̀fẹ́ra yín èyí tẹ́ ẹ fi ń bọ ọkùnrin ẹgbẹ́ ara yín láti pọ̀ àwọn míì ní ó sọ fún ọkọ mo ní àwọn ọmọbìnrin tẹ́ ẹ bá fẹ́ fẹ́ wọn ẹ̀fẹ́ wọn àwòlá ìbànáàtì ìkùnlù fàáyé àwọn ọmọ mi lélẹ́ tọ́jú obìnrin tó bá ṣe wípé ẹ fẹ́ máa bá fẹ́ máa ṣe ìgbádùn tẹ̀mọ̀ gbádùn ara yín ẹ ṣe pẹ̀lú àwọn tó ń jẹ́ obìnrin tàbí ẹsẹ̀ wọn lọ́nà tuntun èyí tẹ́ ẹ ti ń fẹ́ ọkùnrin ẹjẹ́ ara yín tẹ́ ń bára yín ṣe ìránù làákùnkara èyí tó ń lọ sí ìbákara ti di àná owó wọ́n ní àwọn ẹni wọ̀nyí wọ́n mọ̀ mọ́ níbi wọ́n àwọn ará tí wọ́n ṣe fa ápàdánù mú sọ ìhàtú mú wọ́n ní igbe ó bá gbá wọn fún mọ́ṣẹ̀lẹ̀kì nígbà tí ó ń rí yọ فجعلنا عالية أفاقلها وأمطرنا عليهم حجارة من سجيل ọlọ́wọ́ bá ní tàwa ṣe òní ilẹ̀ yẹn a kí bí earthquake kó ṣẹlẹ̀ sódé pé kí ni òkè dilẹ̀ ilẹ̀ dókè fàjàárì àríyá sáàfìlàhà ariwo ni wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni rí pé x-ray àwọn tó lórí òkè wọ́n náà so ilẹ̀ ó lọ sókè bí x-ray máa ṣẹlẹ̀ wọ́n gbọ́ ariwo x-ray ìyẹn nìkan kọ́ wà tọ́nà àlejò òjò òkúta. àwọ̀wọ́lé wọn lórí iná fi bá àríkànà ayá ti lẹ́sìn náà sí bí i ọlọ́run ọ̀sùn káàkiri wọ́tàhálà ó ní ombẹ̀mbẹ̀lẹ̀ àmì àmì lóríṣiríṣi fún àwọn tó ṣe wípé wọ́n fẹ́ gba ẹ̀kọ́ fún àwọn a máa sọ ìtàn àwọn ànábì ọlọ́wọ́n bá tí àwọn èèyàn a máa sọ ọ́ látọ̀tọ̀ nítorí kí alùpàá jìnnà sí àwọn ìwà pálapàla táwọn èèyàn wọn wù nítorí kálíbà kọ́ṣe dáadáa tí àwọn èèyàn míì tí wọ́n wù sọ ọ̀nà tí ọlọ́wọ́n bá fi pa àwọn èèyàn nábì lù àlẹ́ ìfọláṣọ ìfọláṣọ bá fi pa wọn òun ni ọ̀nà tí akàjáde yìí nínú suratul Hijr suratul ankabut ọlọ́ba kan ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ yẹn ní ṣókí ọ̀rọ̀ sọ ní ṣókí ṣùgbọ́n tó jẹ́ àtìṣẹ̀ṣán wọn ọ̀nà tọ́lọ́ wọn bá fi kọ́ àwọn èèyàn rẹ̀ tó fi kó wọn yọ òun náà ní kó ní kí àwọn èèyàn ìyẹn ànábì ló sàlẹ̀ ìsọ̀rọ̀ sọ̀lá àtàwọn ọmọ rẹ̀ kí wọ́n jáde kúrò nínú ìlú yẹn níbi ọwọ́ àkùbà ìgbà tí èdè ọwọ́ bíi ìyálẹ̀ta tí ó rú yọ wọ́n ti pa àwọn aráàlú yẹn pẹ̀lú pé wọ́n jáde wọ́n wá bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ wọ́n tún wá rọ òjò òkúta wọ́n rọ ọ́ ní wọn lórí eléyìí àwọn èèyàn àti gbogbo àwọn èèyàn máa sọ ìgbéyàwó rẹ ó ìpé ńgbà tí wọ́n sọ fún ọ pé wà láyọ̀ tẹ́kì ní kò àhàdùn kí ẹ̀kẹ́ mi mọ́ wẹ́yìn kó wá lọ́wọ́ ìlú fi di yọ eléyìí kò rí lè ní ti àrè yòókù nítorí ilẹ̀ ní pé ntọ́lọ́wọ́n bá fi jẹ wọ́n yá nìyí torí bọ́lọ́wọ́n bá ti sọ ní wàlùkọ́ ìyàwó rẹ̀ náà rẹ̀ ń bẹ ó ń bẹ nínú àwọn tó parun pẹ̀lú rẹ̀ eléyìí kàtí pẹ̀lú àwọn èèyàn yẹn ó parun àti àwọn ọmọ rẹ̀ àwọn ọba kò wọ́n yọ níbi àbúrú pàmì yẹn tó pé àwọn dúró déédéé àwọn dúró déédéé tó ẹ̀kọ́ bá àríkọ́ mẹ́rin náà ní pé tọ́mọ bá dúró déédéé tí bàbá ò bá dúró déédéé kò gbọ́ bàbá là tí bàbá bá dúró déédéé tí ọmọ ò dúró déédéé kò gbọ́ mọ́ là bẹ́ẹ̀ ni bí ọkọ bá dúró déédéé tíyàwó ò dúró déédéé kò gbàyàwó là àbíyàwó ló dúró déédé tọkọ dúró déédé kò gba ọkọ là sọlọ́mù jẹ́ pé lára ẹ̀kọ́ tẹ́sí kọ́ wa òun ni wípé yẹ́wọ́ bá yẹ sírú márùn mi àti wà ó ní ìwà àbí ọ̀sọ́ ìwádìí wọ́n bá ní ìkólé mọ̀rẹ́ ẹ̀mí ẹ̀mí yẹ́wọ́ bá ẹ̀rì ṣáàlú yóò ní ọlọ́run ní ọjọ́ tó ṣe pé ọmọ òrì ọmọ ìyá rẹ̀ yóò sá bákan náà yóò rí ìyá tó bí i lọ́mọ yóò sá fún yóò rí ìyàwó rẹ̀ yóò sá fún yóò rí ọmọ rẹ̀ yóò sá fún torí pé lè kú ní ìmúrin ìmìnú yọ ọmọ ìlú ìṣàlẹ̀ ẹrù ìkálukú ó tó gbé lọ́jọ́ ẹ̀ ẹrù ìkálukú ó tó lẹ́rù lọ́jọ́ ẹ̀ sọlọ́ jẹ́ pé àá gbìyànjú láti tọ́ àwọn èèyàn wa sọ́nà. So, ọmọ ni ìyàwó ni ọkọ ni láti tọ́ wọn sọ́nà a ṣe gbìyànjú títí wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n èyí tí a gbọ́dọ̀ mọ̀ ní pé yẹn fún olè gbìyànjú náà nínú wa ló bá dọ́jọ́ gbìyànjú yára àfi tó ṣe pé tó bá jẹ́ wípé abájọ ṣe dáadáa papọ̀ ọlọ́run ní والذين آمنوا واتبعتهم ذريتهم بالإيمان هل أقنع بهم ذريتهم fọmọ alákùnà omi amẹ́lẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ọmọ wọn náà wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú wọn wọ́n tàbí àti lórí ẹ̀sìn ní ìmọ̀ alhakna bìbí lórí ẹ̀sìn ọlọ́run ní àwọn àtàwọn ọmọ wọn mọ́tìkọ̀ wà láyé náà làá ṣe wọn lẹ́ni tí ó fi jọ wọn papọ̀ ní àjẹ́ náà ọlọ́run bá sọ̀rọ̀ kò ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àti àwa àti àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àtàwọn olólùfẹ́ wa bá a ṣe kójọpọ̀ ní ayé ní kọlọ̀mbà kò ṣe wá lẹ́nu tí ó tún jọ kójọpọ̀ tó bá dijọ́ gbé ní alìyáná nínú àbíjẹ́nà kọlọ̀mbà kó yà ya àwọn nǹkan tí ó sọ wá di ọmọ náà tí ó sọ wá di lórí ihu tó bá dijọ́ gbé ní alìyáná subhanahu wa ta'ala wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته